إن الله أولى المؤمنين والمؤمنات بعضهم الأولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر. فلنا والمغلوب اليوم لا يؤمن ولا لا ẹjọ́ ẹjọ́ kájú òkú yàrá ká ká sí wàrà ní ọjọ́ ìṣòro. ọ̀gá àwọn àjòkó dáadáa lọ́dọ̀ wọn. ẹ̀yà wọn ní àjòkó dáadáa. Thank you. نعم آه. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد سلف وأشهد أن محمدا عبده ورسوله ما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام

àti sunna ní sọ̀tẹ́là tá a bá ti dí attention sí yóò jẹ́ ká máa rí orí parẹ̀ láàrin ara wa tábí pé ìka ti ń ṣẹlẹ̀ tó ṣe mọ̀ pé ẹni tó bá design system fún yẹn tó jẹ́ kó ṣe é pé kí ewu tó débi tó pààyàn lára títí fún yẹn signal ó fẹ́ràn yẹn tí epo bá tán nínú ẹjẹ́ ní bá tẹ̀sí. ẹ́ńjìnì lè nà àbí torí rẹ̀ ni yóò fi máa ta rẹ́ẹ̀dì tó bá ti fi jọ twenty litres mi má jẹ́ kó nà kó bẹ́ẹ̀ ni ọlọ́run bá náà ti máa ṣe fún wa níjọ́ tá a bá ti rí signals àtàwọn indicators pé àwọn bẹ get right ọlọ́run bó ti máa sọ fún wa ẹ kíláàsì lè ta fẹ́ ṣe kìí ṣe kíláàsì gbígbọ́ nìkan o kíláàsì ríronú sí àti ṣíṣiṣẹ́ tọ́ etí kíláàsì ìdánilórí ni báwo láti mọ̀ how is the man felt báwo ló ṣe ń pè àwọn àfáàǹdẹ dáadáa o kọ́dà tààkọ́ àpò àǹtọ́tò ìmọ̀ fílì ìmọ̀ ẹ má jẹ nǹkan yìí èèyàn lè fi gbogbo kí ó lé ayé ẹ tí ó ha gbogbo nǹkan lé ayé pẹ̀lú kò fíìlì kankan lọ́kàn ẹ sì léèyàn tóun ò ní má tó bẹ́ẹ̀ tóun fíìlì ìmá kí ni ìmá báwo la ṣe ń fíìlì so practical class ní ta ṣe ṣe irú nǹkan yìí wà nínú ẹ̀sìn nǹkan tó pé àwọn kan ò pé attention sí àwọn táwọn fẹ́ kọ́lù attention sí láwùjọ wa fi màá lẹ́nu tèmi mọ̀ two sets of people ni but wọ́n ní problem tó bá wá ní problem tí ń bọ̀ ó yí káwọn èèyàn da nǹkan tí ó wà lọ́wọ́ wọn padà wẹ̀ àwọn tó ṣe pé àwọn fẹ̀kan gbọ́ aspect ní ìdébẹ̀ ẹ̀kan mú kó tiwọn wọn ò lè much emphasis lórí ẹ̀ ó jẹ́ kó ṣe wípé lóòótọ́ wọn òdodo wà lọ́dọ̀ wọn tó pọ̀ ṣùgbọ́n àwọn náà máa ń fíìlì empty bọ̀ wọ́n ń fi akọ́gbè pé wọn gbọ́n sáà kí wa kò tó sí wa. àwọn sẹ́kọ̀ọ́ tuntun méjì tán fẹ́ tájẹ́ẹ̀tì àwọn tàbílẹ́ẹ̀tì ní tájẹ́ẹ̀tì ọ̀rọ̀ ọkàn àwọn súnfì náà láwọn náà ń tájẹ́ẹ̀tì. Súfì n jẹ́ òun ní bẹ́ẹ̀dìsì díẹ̀ na ṣètọ́nà si sí ma lọwọ. lọ́wọ́. Wọ́n kó gbogbo òrò nítorí oṣù ọ̀dí kèfì rí kò síbẹ̀. Ṣètọ́nà ajá ajá sí. Òun ti lè ṣètọ́nà ajá sí gangan náà wálẹ̀ nítorí oṣù ọ̀dí kèfì rí. Òun ni pé kí lẹ́yìn ó bá sọ mọ́. Nítorí padà wá ní ìdí wípé ọlọ́ọ̀lẹ́wà. ẹnu pé bọ́dà fi ẹni máa dé ibẹ̀ rárá tó fi láyé wọn ṣírkù ńláńlá ni tó gbé ẹ̀kọ́ mẹ́rin ó jẹ́ kó ti pa àwọn nǹkan míì tí fi sọ pé òun pèsè ẹni ńkọ́ o àwọn yẹn dànù pa tablig ní pààtì kejì àwọn ń kọ́ attention síbẹ̀ ṣùgbọ́n ìmọ̀ tẹ́yìn ó fi mọ̀ pé ṣé nǹkan yìí tó rí báyìí tó rí báyìí wọ́n fojú kéré wò wọ́n fojú kéré wò tó ṣe pé jọ́ tó bá ṣe mistake tọ́ àwọn alùpùpù náà jọ máa àbí mo máa pẹ̀lẹ́ sí yóò àwọn kílèmù fún ẹ̀ làwọn ní àwọn náà ti aspect ìtàkẹ́ discourse wọn ò ká fún torí pé sọ́ọ̀nù àtẹ̀gùn filẹ̀ wọ́n kàn sọ ọ́n òun ni kí ni alàmánú alqalbiyya àdìsá sí àmàlù ìṣòro kí ni túmọ̀ òun ni pé àwọn iṣẹ́ tó ṣe pé ọkàn ni ó ti bẹ̀rẹ̀ tó bá wá bẹ̀rẹ̀ òun yóò wá ní ífẹ́ẹ̀tì lórí orí yìí bọ́dà ní ìyàfẹ́ mú nǹkan kan láti pinlẹ̀ pé ọkàn ni ó ti bẹ̀rẹ̀ òun ni ó wá jẹ́ kí oríṣi kọ̀ òun náà wá sinmi tí ó fi ju wọ́lẹ̀ tí ó fi sọ̀ mí tọ́gbọ́lọ́wọ́n ọba nìkan ni ó máa dàrẹ́ ìṣẹ̀ rẹ̀ òun gángan ní ìpínlẹ̀ ẹ̀sìn anábìsí sọ tó kí àfihàn lọ́nà sọ ṣùgbọ́n àtàwọn máa ń kà حديث عمر بن بشير رضي الله عنه لما كان تزاح تطوقة أنا بن ألا وإن في الجسد بعد كيرا الحمد لله إذا صلحت صلح الجسد كله تبقى في ده تبارك وإذا فسدت فصل الجسد كله تبقى في باجل تبارك aláwàhí àkọlù òun ni ọkàn ọ̀rọ̀ yìí àwọn èèyàn ń kà ní èèyàn díẹ̀ ló mọ̀ tó mọ̀ sáré lórí ọ̀la. lẹ́yìn ìgbà ọlọ́pàá náà yóò délé ìtàn ọlọ́run náà rí fáàtì ṣùgbọ́n àbí àtúnṣe torí ọ̀nà bá a ṣe máa ń tú kéwu wa ẹ má bínú o kọ́dà láàrin alhamdulillah láàrin wa aláwọn èèyàn tó há kúránì tó pọ̀ wọ ẹ lè jẹ́rìí mi tọrọ ti fẹ́ sọ yìí láàrin àwọn onísúnà àwọn onísúnà nǹkan kan bẹ tó kéré láàrin wọn ẹ̀sìtẹ́jà yìí láàrin àwọn àpáàmì wọn kì í ké kúránì. mò ń dájára mi náà ní ìpàdé kọ́lá àwọn yìí máa ń ṣe àkàrà bọ̀ kọ́tánì ọmọ wọn. kó kálukú máa chẹ́ẹ̀kì fún mi kọ́tánì ọmọ wọn. kọ́tánì wọn tá máa ń ké wọn máa fi ń yẹ ẹ̀rí wò tó bá fẹ́ ṣe wáàsí. àmì ìbá ti lè fi kọ́tánì kalẹ̀ àkùnkùn ṣe ìmáyẹ̀ wò. ìmáyẹ̀ tẹ̀lé yóò kà máa pariwo lásán ni wò. ìwọ ṣe. kọ́tánì lànà tí sàlá fi bèrè ìmánì àwọn sàbẹ̀ Quran làwọn sàbẹ̀ àná tí sàlá sàlá fi bèrè ìmánì ẹ̀yìn ẹgbọ́n tó náà bá rú fún wa ìwà sọ kọ́mẹ́ǹtì táwọn àfáà sọ ọlọ́run máa sọ fún asọ́tù àǹfà ẹ dákun tí ìbá ti ń sọ àwọn àyà yìí àwọn àyà tí mo fẹ́ ká máa kọ́ lẹ̀ ká máa pọ́lú ká sì máa pọ́ńdà níjọ́ tá a bá ka á nìkan ó kéré jù tájẹ́ẹ̀tì wa tẹ́lifọ̀ tó bá jẹ́ mùsùlùmí ó kéré jù mọ́ sọ̀rọ̀ ó kéré jù tájẹ́ẹ̀tì wa ní pé lóṣù kan agbọ̀dọ̀ parí Quran ní kíkẹ́ gbogbo mùsùlùmí tájẹ́ẹ̀tì wa ó kéré jù mọ́ sọ̀rọ̀ ká tó wá fẹ́ntẹ́ ogún ọ̀mọ́ bọ̀tẹ́jọ́ tó bá ṣe pé yẹn bá rí pé ah èmi wàá mọ̀ pé ẹ má wàá bu nǹkan tó ṣe pé ẹ̀mí lè kọ̀ntínú. practical test ló sọ fún yín o ó kéré jù nítorí ẹ̀kọ́ jẹ́ tájẹ́ẹ̀tì wa táàbì tẹ̀ òní pé láàrin oṣù kan èèyàn kẹ́kọ̀ọ́ àríkàtà bọ̀ká tó fẹ́ tí wàá sì mọ́ lára ni àbí tó tó lè fi dáadáa má bu èdè tó bùkún ra ẹ̀ tó ṣe pé tó bá fi ṣe lónìí òní ṣe lọ́la kà bẹ̀rẹ̀ báyìí pé ó kéré jù bó ṣe péjì kan kò lóòjọ́ gbogbo ọjọ́ ẹ́ bó ṣe péjì kan sì mọ́ ìlú ó dìgbà pé a ah, kò sí kúrò àlọ́ mi mo láàbù ti wà lórí fóònù ó wà nù mọ́tò ó wà nù mọ́sálásí lóòjọ́ táà méjọ pé kò ké péjì kan tó bá ti wá ka péjì kan yìí méjọ wípé ó kà tó máa os kọ́dà kó pé english náà lórí kà ẹ̀wọ́n kó pé yorùbá ló fi kà ní yorùbá tó bá ti dáadáa. àwọn sàájà ànábì sallallahu alaihi wasallam èyí tó kọ́mọ́ jù láàrin tiwọn àwọn akẹ́kọ̀ọ́ àti oníkà àti ọjọ́ méje òní average tàbí èyí tó kọ́mọ́ lọ́pọ̀lọpọ̀ ara àwọn kan ti kú jẹ́mẹ́ta kódà ara àwọn kan ti kú jẹ́mẹ́ta pọ̀ lọ́pọ̀lọpọ̀ jọ méjì ẹ̀yin ò rí pé èmi ò sọ̀jẹ́ sí jọ méjì fún wa torí pé tá a bá fẹ́ rí ẹ̀mí wa èèyàn kì í bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan tí kò ní lè wà persistent àti consent lórí láti tọ́jú ìwé láti tọ́jú ẹ̀mí. Hmm? so kámo káwọn ìpè tàbá ti mú péjì kan ká máa wá gúrò ẹ tàbá mú péjì kan yẹn tọ́lọ̀ ń bá gba fẹ́ wa a máa rí àdùn bẹ́ẹ̀ ẹni tó ń ka péjì kan yóò ka péjì yìí yóò ka péjì kan tó òtítọ́ ara táì pé ọlọ́run bá fẹ́ wa ara táyìn pé ọlọ́run ta ṣe wà. sàáyé ti gbọ́nà jù bẹ́ẹ̀ rahima ọ̀la sàáyé ti gbọ́nà jù wà nínú àkàbí nínú àwọn ọmọkẹ́kẹ́ náà ìjọba ó ní inna min sawabil hasanati alhasanatu ba'da. Okay, sorry. Inna min sawabil hasanati alhasanata ba'da. Ara pé ọlọ́run bá máa ń sẹ̀yìn lẹ́sàn pé yẹn ti dáadáa fún un. Orí pé yóò ní kẹ́rin dáadáa ní ìṣẹ̀lẹ̀ yẹn. Inna min sawabil hasanati alhassanata ba'da pé a ah, èèyàn ti sẹ́bọ́ lọ́nà tọ́lọ̀ ń bá gbà ibi tó sọ̀rọ̀ lọ́nà bá gbà òun pé dáadáa bí ilé òde kò sí. wọ̀nyínà mi òkú bá ti sẹ́yí à ara ló yà pé èèyàn ta burú nítorí kí èèyàn ṣe ara ìyá rẹ̀ tọ́lọ̀mọ́ tí ń jẹ́ èèyàn ní àtẹ́yí àtàbàtà ó sùn fẹ́ tẹ̀lé tẹ̀lé. ìmọ̀gbẹ́ tí àtẹ́yìn tí wọ́n sọ. téèyàn bá ṣiṣẹ́ kan tọ́lọ̀mọ́ bá yọnu sí ọlọ́run ọba yóò tún dín kó tún ṣe dáadáa nílẹ̀ ibi tó ti mọ̀ ara ìjìyà rẹ̀ ní pé ó tún fàbú lẹ́yìn kí ni kiri ìmọ̀ ń ṣe fún yàn ìmọ̀ ń gbé kó jẹ́ mítà fún yàn pé à mo ṣe kìyàwó lẹ́yìn lánàá ọjọ́ mẹ́ta tẹ̀lé mi orí ìdílé ìtumọ̀ ẹ̀kọ́ ti fẹ́ yé à. mo ké kúrò ánì lánàá bí ọ̀sẹ̀ kan ní ìṣèlú orí kò ánì pé oríṣiṣẹ́ yíyà. téèyàn bá ti ń ṣiṣẹ́ rẹ̀ tọ́lọ́ bá ti ń gbà ó mọ improvement àfi kí natural cause kan bá ṣẹlẹ̀ ó rẹ̀ ó ṣe wàhálà àdúgbò ṣe ṣe wà. àmọ́ ó mọ̀ wá tẹ́ ẹsẹ̀ sí ló ṣe. bẹ́ẹ̀ bá ní irú mọ̀rọ́kọ́ báyìí tó mọ̀ bàtí nǹkan bá ń ṣe o ibo ni ó ti ráyè ẹ̀ lèyí. èèyàn ó ń ké Kùránì lójoojúmọ́ kò wá ké Kùránì fọ́sẹ̀ kan kò sì mọ tó bá tó bá bá sáà gbé báyìí yóò sáà gbé náà. ẹgbẹ́ ẹgbẹ́ ẹjẹ́ àsọ kíníjà rẹ̀ tẹ́mi ìyẹn bá tún fi lè kọ̀ntínú lórí nǹkan mi yẹn ti ń ṣe lọ ó ti ń lọ. pé báwọn èèyàn kọ̀ǹsídà ló mítà yìí wọn náà wọn fi ń bẹ́ẹ̀ dídẹ́ táwọn èèyàn máa ń bẹ́ẹ̀ káàkiri ẹ sọ fẹ́ni tó ń kan kínní yẹn náà tani ń kan kínní ká mú àwọn ọmọ sẹ́gbẹ̀ẹ́ so ìnáwó ń ta wá bèrè hasanati alhassanata bad kí ni kí ni yóò ṣe fún yàn òun ni pé yóò mọ òwò pé ah ní tó bá fi lè ṣe kankan tó rí ibi kọ̀ǹtínì lórí ẹ̀ tí nǹkan yẹn ò dẹ̀ lé ohun tó jọ méjì ni ní tó ṣe ìyẹn ó kàn ṣe kó lùpọ̀ lọ́rùn ọ̀gbà tó wá wá nígbà òsì mú ṣe kí ló pàtó lọ́wọ́ òbí mọ́ àbí oṣẹ́ táwọn ò lè kọ̀ǹtínì lórí ẹ̀ tí lè di ẹni abẹ́lẹ́ kan òní pé òótọ́ ń ṣe nǹkan mí tọ́lọ́ ọba gbélé òdìjú ẹ̀ inú láti rẹ́rìn ilé àyà pọ̀ Qur'an alimáfurasì ọlọ́ni wọ̀lẹ́rì ìmọ̀tẹ́lẹ̀ o àwọn tán bá mọ̀nà záàdà ń mú dá ọlọ́run ó lè kún wọn ní bọ́nà. Hmm? àwọn tán bá mọ̀nà.

ọlọ́run sọ fún àwọn mùsùlùmí ẹ máa fọ ọlọ́run tó sọ̀rọ̀ lẹ́yìn bàbá ọlọ́run nípa láwọn ọlọ́gbẹ́sà láàyè òmìnira ọkọ̀ ọlọ́run bá rẹ búra fún onígbọ́ ọlọ́run bá gbọ́ títí tí wọ́n fi pè wá nẹ́bí pẹ̀lú wọn ló mọ bí ṣe ìdí wọn mọ gbà ló ń dájọ́ bí wọn bá tẹ̀ láàrin wọn. ọlọ́run wa ní àyà tó tẹ̀lé oníwà lọ́wọ́ anahun fàálù mọ́lú àbó nàbí Quran 4, verse 66. Wàláwó annahum fa'alu máa yóò àgbóhùnà Tu ba se ṣe pé nǹkan tá a ṣe wá àti ilẹ̀ fún wa tá a fáwọn láti kan ṣe iná bá ṣe tó bá ṣe. Làkánà fayọ̀rọ̀ ìdáhùn wà àṣẹ́dà tàfíìkà. Yóò jẹ́ oore fún wọn, yóò sì lè mú wọn mọ́lẹ̀ dáadáa lórí ìfẹ́. Wà ìdá tí wọ́n لآتيناهم من لدنا أجرا عظيما عفوا لا دلت دوا ولا هديناهم صراطا àti gáìdì wọn sójú ọ̀nà tó lóye sábà fi ṣe kan báyìí wọn máa wà gáìdì nì. àti téèyàn bá ma ọ bụ èyí ṣe fọlọ́run ṣe àwọn ti tọ́lọ̀ bá fi lè gbà ara ẹ̀sán rẹ̀ ní kíni alhassanatu bàdà. dáadáa ló ṣe lẹ́nu lẹ́yìn ìgbà tọ́lọ́ bá sọ eléyìí tán ẹ wá wo ìpínlẹ̀ ni pé ká mójútó ọkàn wa àtàwọn iṣẹ́ tó lọ pẹ̀lú ọkàn òun gángan ní ìpínlẹ̀ ẹ̀sìn òun ni ó wà fúlò ni ó a lórí oríkì lórí tó fi rọ̀ ọlọ́run máa ń sọ fún asọ́tù àǹfààní asọ́tù àǹfààní ayé alẹ́ kejì àtẹlẹ́kẹta àtẹlẹ́kẹrin mi ò ní túbọ̀ gbọ́dọ̀ padà sí ọkàn fẹ́ kọ́lá attention ti pé kábùtọ́rọ̀ kan nípínlẹ̀ ìjọba àwọn bá ti sọ ọlọ́run ìnáma mẹ́nu hàn ìdá àbúkẹ́rọ̀ lọ́ọ́ wọ́n ti láti olóògùn àwọn mùmí gangan àwọn mùmí ní gangan là ń pé pété bá rántí ọlọ́run lọ́dọ̀ wọn ọkàn wọn ó gbọ́n rèé ẹ láti ẹgbẹ́ ayé ayé ọlọ́run fẹ́ sọ àwọn mùmí ní gangan mo fẹ́ kú kẹ́ bá mi pé attention sí nǹkan tọ́lọ́run bá dá pọ̀ nínú àwọn ayàtọ̀ fẹ́ ka ìkáwá pín sí iṣẹ́ ọkàn àti iṣẹ́ oríkì káwá wọ́n pé èwo lọ́lọ́run ti síwájú.

ó di mélòó ó di méjì wàhálà rọ́bì yìí yẹ́ta wà kàlú ọlọ́run ọba wọn náà gbára lé ó di mélòó ó di mẹ́ta ayé ní ìrọ̀tà wọn ọlọ́run ní alẹ́bí náà yóò fi mú náà sọ̀nà àwọn tó ń gbé òun tó wọ́n mi máa náà òun ti kú wọ́n sì ní tọ́lọ́run ọba ti láti ti fún wùlá ìta àwọn wọ̀nyí ló mú ìmọ̀ ìmọ̀ náà àwọn ni mòmìnir gẹ̀gẹ̀ لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم lẹ́bù tó ga ń bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run àwọn àtàforíjì àti ìpèsè tó tóbi tó sì lọ́lá tó sì gbààyè tó sì pọ̀ ọlọ́run bá dákọ̀ nǹkan márùn-ún níbí báyìí bó ti dákọ̀ márùn-ún yẹn nígbà wọn kọ́ dákọ̀ ní pé àárò pé tábánà ọlọ́run bá fọ́ kan wọn ó gbọ́n rèé ẹ dákun kí wọ́n bá rántí ọlọ́run ọba lọ́dọ̀ wa tọ́kàn abágbárí ṣé ìyẹn ò rí táwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ hmm? kẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní rí oníkan tó wà fún mi. tábà tó ká àyà kùránì fún wa àbí tí àbí ìmánì wọn lè fún sẹ́yìn òrì jẹ́ ọlọ́run ọba wọn ni wọ́n gbára ní tawakkul tawakkul ni ìtìmọ́dù kọ́lùbì alọ́mọ́ kí ọkàn gbára lọ́lọ́run ọba lẹ́yìn ìgbà tí ẹ̀bá tí sábà bì tán sábà bí nìkan làwọn yòórí èyí ẹ̀dẹ̀ kan fọ́ pé ah, ọlọ́mù gbára lé tí ò sí gbàgbọ́ lọ́kàn tàbí kìí ṣe ìfẹ́ tẹ̀yàn ń fẹnu sọ ìfẹ́ yàn fèèrè ọlọ́run ṣẹ̀wá lẹ́yìn ìgbà lọ́sọ̀ àdàpọ̀ àwọn tó ń kírun náà òbí káwọn wá jòkó sí ni pé àwọn wá jòkó tẹ́ sí kírun àjòkó sẹ́ni tí ń gbàrò àjòkó sẹ́ni yọ bàtà àgbéèrè yìí pé ṣé ìdádókòrò lọ wọ́jú làpọ́lùkù òun náà kíá àwa náà kíá nítorí kí ẹ̀ ń ni kí èèyàn tó tẹ̀lé ní ìdíbà débi pé tọ́lọ̀ gbòòrò yàn án tèbè rí ní ìṣẹ̀lẹ̀ náà tọ́lọ̀ gbòòrò yàn án tèbè rí ọlọ́run ìwọ̀nyí bá gbókè rọ̀ lọ́ọ̀bù wáhádà wọ́n bá dákọ̀ ọlọ́run ọba nìkan fẹ́ ọlọ́run ọba nìkan wọ́n dákọ̀ sí wọn ò tún ṣe kù sí wọ́n ti kọ́ àlè ìṣmà azẹ̀ olúbo ìdẹ̀bí nà láyé tó nàbí àpẹ ọkà àwọn tó ń bá jálùkì àmọ̀ ọkà wọn kò sí pé òní ah, ah, ah. pop ẹlòmíì ti bẹ nípa àbújá ló kùmí náà kó tán bá ti ń ké kọ̀ọ̀tà ní. òun ní sọ ni pé káwọn àwọn èdè rí dákun ẹ gbé epo tọ́wọ́ tọ́wọ́ náà bá wí tẹ̀lé ó lọ́kàn yóò fún un pé tán bá ti dá kọlọ̀ wọ̀ ìlà àbújúrọ̀ ilẹ̀ bíi nà ní ju yìí wọ́n bá ti ń dákọ̀ àwọn míì tó yàtọ̀ sọ́lọ̀ ìgbà tẹ́ ẹ bá ní káwọn bọ́ra ṣáájú òkú sí wọn bá jẹ ẹ kà jẹ́ wọn pé pé kúrò àǹkà ìgbọ́ bá àǹkà ìgbọ́ mẹ́wàá ara rẹ̀ ní dà wọ̀lẹ́ ẹ kà ní káfà kúrò àjọ ẹ̀hẹ́ lágbájá tó tó wá rúbí àtà àzọ yẹn kúrò lójú rẹ̀. ẹ̀gbọ́n ìpẹ́sẹ̀ wo ni pé tó bá rún bíbí àmú ṣé fáwọn àìní ni àbí fáwọn kìfáyà dàbí sí nǹkan tó ní kí wọ́n tó èyí tí wọ́n ní bọ́ọ̀ sí fún ẹ̀rọ ọ̀jọ́ náà ó fi ra rẹ́lẹ̀ nǹkan bàjẹ́ mọ́ ọ̀la òrí ìrùn kí wọ́n lọ kí wàá àtúbà lágùn mẹ́jọ ìmí wo fíìmù lálẹ́ ìsì tó jáde ó mílíọ̀nù ó fi jáde ó ti lé lé ẹ kókó ọ. inú ni wọn kó fi lóde ọkàn ti lé ní. kí ló sì bá oyin pé ṣe rí tí ń ṣe olè kan ní múnú rẹ̀ dùn. ó ń fi emptiness ó dáhùn àtàkì ah, wà lágún ah, ìwọ́sẹ̀ ọ̀pọ̀mọ̀ nìyàn èyí tẹ́kọ̀ ìdá ìtara tó kí lóṣù náà báyìí lónìí tí ó bá òfin tí ìwọ́sẹ̀ wọlé ìjọba ìlú ògùn lórí ìjà ìṣẹ́ olóòlù ọlọ́run ìwọ́sẹ̀ wọlé òfin tí ìgbóhùn ṣèkà وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون àwọn kan tá a mọ̀ ọ́ fà á fà ọ̀rọ̀ àlè sọ̀rọ̀ láàrin wákàtí kan àníkáyà kan báyìí àníkà àdìsí kan báyìí bó lọ pọ̀ sí nílé ẹ́ ṣé kí ẹ̀fọ́ sọ ẹ ṣé bẹ́ẹ̀ lọ sáré ẹ mọ̀ sọ àwọn terminology tó ṣe wà nígbàgbọ́ tó dà rárá òwúlò òbí ìmáì òbúrò ìmáì ẹ sì sọ fún fúwa ẹsẹ̀ ẹ̀kọ́ ẹ̀sùn ayé ẹbí lọ sí ìgbàsígbà ìrìn àwọn ìrìn àwọn ọmọ ìrìn ìrìn ẹ̀sẹ̀ máa dá àwọn àtàkọ́ ìjàkújà tó ti mà. ó ní láti dé lórí

wọ́n ní wàkọ́ dámà Allahu ta'ala a'mal al-qulub wàkọ́ dámà Allahu ta'ala a'mal al-qulub níbi ayà nígbà tọ́lọ̀ fẹ́ fún àtọ́jà mú mi ní gangan àwọn aṣẹ́kù pé ọkàn ní máa ń wà ní ìṣẹ́ ọmọ bíbẹ̀ òun lọ́wọ́ bá ti síwájú ọlọ́run ti síwájú lè ánà ha aslun tó bá àwọn tí ọkàn yìí òun àwọn nẹpẹlẹ fáwọn tẹ orí. wa qaddama Allahu ta'ala a'mal al-qulubi li'annaha aslun li a'mal al-jawari. àwọn tí ọkàn yìí àwọn nẹpẹlẹ fáwọn tẹ orí. wọ́n ní kí ni wà á fún dọ́lù mi ní ha àmọ́ ìlú sì lọ́lá ju àwọn ìjàwárí. bẹ́ẹ̀ tọ́lá àti ara àwọn ìjàwárí tàwákùlù rẹ̀. àwọn kìíní yìí kò dé sí èyí jàwá àti màá fi ń gbéra. bọ̀sán àbúrò rẹ̀ ń ṣe wá táàbí fura òun ni pé ọlọ́run bá kẹ́ gbogbo wa ló bí àwa sínú ìsìlámù tó ló bí àdúgbò Islam. á fẹ́ ìfẹ́ ìsìlámù nípa wájú ìsìlámù tó bá ìsọ́ba fẹ́ wájú ìsìlámù ni àmọ́nù kùlù yóò kọ́ sí wa ìdí pé àgbà ìsìlámù lẹ́bí rí pé ìsìlámù òyìnbó ó máa ń sọ́ọ̀gì ju tẹ̀sí òyìnbó tó kó òun wá dìbò gbogbo kìíní ilé òun kẹ̀kẹ́ ti mò dúdú rẹ̀ kó tó bá àwa wọn ti ọrụ yìí ọlọ́run tó ẹbí mùsùlùmí náà so àwọn tó àtúntà ti di mùsùlùmí àfẹ́ kan wá dì nǹkan tó yẹ kó jẹ́ bí ní ìsìnkì nìmá àákan kí ọ̀rọ̀ rẹ̀ wò ní àǹkí ọ̀rọ̀ àdáwẹ̀ ẹ̀yẹ wọ́n yà ní wọn. ọlọ́ni kọ́ láti àárọ̀ bù àmàna àwọn aróòkú nájẹ́lá lọ́wọ́ òkú wọ́n sọ fáwọn ìgbé agbọ́ ọba gbọ́. wọ́n yẹn nàgbà sílámù náà ni o kẹwàá tí wọ́n yà wá wọ́n gbà sílámù náà àgbọ̀ lọ́wọ́ ọlọ́ni kúlí lámùtú mi ẹ̀ sí ìgbọ́ lọ́wọ́ ọba gbọ́ wàlá ti kúlú àsìlámù náà ẹ sọ pé ẹ ti wọ́n lọ́wọ́ ẹ̀dùnkọ́lẹ̀ wáì wà lámà ìyẹ́dùnkọ́ lè ìmáàmù tí olóòrùn ní máa ní òsì gbọ́dọ̀ ọ̀kà yíyẹ ìmáàmù òsì gbọ́dọ̀ ọ̀kà yíyẹ ìtumọ̀ lámànà yóò wọ́ bẹ̀rù àwọn akẹ́kọ̀ọ́ wọ́n kò lójú wọ́ lóòótọ́ láìláìlá lára àwọn ọkọ̀ ara tẹ́yìn ó fi máa kí kọ̀ pàápàá nǹkan tí èèyàn gba kò tí ì wọlé àti ọlọ́run ọba ni ọlọ́run ọba máa ń lú wà bá tẹ́ bá tẹ̀wọ́n nìkan yóò wá lè jì bá tẹ́ jáde kó ọlọ́run pété kéèyàn máa ní ìfẹ́ owó wọlé wọlé wọlé bá a lò láti wọlé dáadáa Nàìjíríà ẹ gbogbo fẹrẹ gbàkẹ́ ńlá rẹ náà ló lù mí náà sábà ẹ torí ìkẹ́ ọlọ́run ó dé kó kálukú mọ̀ rò pé àwọn tí wà ń dún sáni rọ́ọ̀tù bá a lò láti wọlé bá a ṣe háì láti jáde wọn kálukú náà sọ fún mi àṣewájú àṣà ìdá ìdá ìkẹta àwọn ẹ̀rẹ́ ìdíjì mùsùlùmí náà ni ó sùn lórí ẹ̀ tó jẹ́ pípé lọ àmọ́ nǹkan máa ṣe nǹkan máa ṣe gan sí ọ̀sẹ̀

a ní ìmáàmù náà ní pé òun ṣe àwọn àmọ́ ṣùgbọ́n àkọ́ ipò ìmáàmù inú ọkàn ó ti ó ṣe fàkíyèsí náà ọlọ́run ń fẹ́ àwọn èèyàn ju ara lọ ẹlòmíì lẹ́sí bá ti wọnú Islam báyìí bí ti ń wọnú báyìí tó ọlọ́run fẹ́ràn rẹ̀ ọlọ́run ó sì mọ̀lẹ́ kí ìmáàmù máa gbó yóò máa gbó yóò máa gbó òun lẹ́sì rí ibi tá bá ń ká àwọn tó kọ́ gbà Islam Abubakar Osman àbí ìgbòlẹ́ àwa táwọn ìnáwó àkọ́ ó mọ̀ rò sí i pọ̀kí ló bá ìsìláàmù kan sí ẹ́ eh, fast promotion torí pé ìmọ̀ ẹ̀ ń tètè kọ́ ìmọ̀ ẹ̀ ń tètè àwọn kan wà lọ àwọn kan wà tó ti wọn díẹ̀ díẹ̀ làwọn ará máa sọ wọ́n dàgbà kó tóbi pé wọ́n fi ilẹ̀ àwọn gbogbo ẹ̀kọ́ the first step should be first step should be ṣé yẹn tẹ̀kan wà awẹ́ pé nǹkan ń ṣe ọkàn wọn. ṣé yẹn tẹ̀kan awẹ́ pé nǹkan ń ṣe ọkàn ọ̀ṣẹ́ ọ̀bọ̀n náà ti tèmi sọ pé wàá kọ́ dáná ọlọ́run tààlà àmọ́ ìlú bíi. لأنها أصل لأعمال الجوارح ọlọ́run ọba ó ti àwọn iṣẹ́ ọkàn síwájú níbi àyà nígbà tó fẹ́ fún àwọn mùsùlùmí òdodo gangan tó bóun lè pinlẹ̀ fáwọn àwọn iṣẹ́ oríkì wà á fi dọ́ọ̀lù nìyà ó sì gbọ́ lájú rẹ̀ tẹ́lifọ́ǹtì gbọ́dọ̀ lò ẹni kí wọ́n ka hadith tàbí kẹwàá kẹwàá kẹwàá mọ̀ kẹwàá mọ̀ torí pé àwa lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àmọ́ ìjàwárí lára ìmọ̀ ni o kì í ṣe ìjọba kéré o tó gbọ́dọ̀ àmọ́ ìkúrú là ń sọ là ń ṣe nílé ẹ̀fà sí àmọ́ ìkúrú ká má gbọ́ yé pé bóyá nǹkan tó bóyá àmọ́ ìjàwárí lára ìmọ̀ lára ìmọ̀ ṣùgbọ́n pẹ̀lẹ́ rẹ̀ ní àmọ́ ìkúrú àwọn èèyàn ṣàdé mọ̀tọ́tọ̀ ìgbọ́ yìí ẹnìkan bẹ láti pa ànábì sọ̀tún lọ àdéhùn ọ̀rẹ́ ó ń pè ní Abdullah alhimar himar mi kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá òṣèlú wa every time máa mú ti yóò mú ti yóò mú ti tọ́ba mú ti tán wọ́n nà lẹ́gbàá tọ́ba mú ti tán wọ́n lè kó bàtà wọn lórí nígbà tí wọ́n máa mú púpọ̀ wọ́n wá mú déjọ́ kò tó mú sí ó mọ̀rọ̀ wá wò sí pé ìwà àgbà pé èèyàn wò lélẹ̀ lánàá tó láàyè lánàá ọlọ́run ilé ìjẹ́ òwúrọ̀ mà á sára máa yọ tàbí àwọn ṣe pé wọ̀dì kan ní wọ́n máa mú wọ́n máa mú bí wọ́n fi tó jíjẹ ọ̀nà àrẹ́bí ni látàlá àánú ẹ má láàánú rẹ̀ wallahi máa àlejò ní tí mo máa ń sí ni pé ìfẹ́ pọ̀ lọ́wọ́ àwọn ọ̀sùn ó fẹ́ràn ọ̀rọ̀ àtijọ́ ṣe mọ̀ pé tó ẹ bá sùn wà ìlú bá bẹ̀rẹ̀ àwọn ò lè gbà bẹ́ẹ̀ nìkan mi kó lè máa mú títọ́ ìfọ̀rọ̀ ọ̀rọ̀ àtijọ́ láíláí láíláí ẹgbọ́ ẹ dóná láíláí láíláí bò ìdánayé ń sọ ìsọ̀fà amálùkọ́lù. ìwọ ń sọ ń pa àmọ́lì ìjàwárì ìwọ ti wá òpá àmọ́lì ìjàwárì ilé ẹ̀kan tó rí gbọ́nàmọ́lì kọ́ jùlọ lóṣù tó kéré wò anybody tó bá nínú pínkì yẹn kódà tí ò bá sọ pínkì àwárí jùlọ ní. òun lẹ ti rí ipá àwọn èèyàn tán bá ti ń ṣe súnà wọn máa ń fojú kéré wẹlú mi ó ti kà sí ìtò òun ṣe tó hàn yìí òun gẹ́gẹ́ ní pápá bá a ṣiṣẹ́ kọ́ sí kankan bẹ́ẹ̀. èyí ẹni náà máa kéwù sọ pé kí máa nìrẹ nípa jẹtọ hapò àná. a sọ pé kí ẹ máa hapò àná àmọ́ sẹ́ni tó ń náà mójútó àwọn àmọ́lù jẹ̀wárí wọ́n mójútó àmọ́lù kùlùbù mọ́ ẹ̀ tí o bá ti mójútó nǹkan kàrámà lásán ni ọkàn rẹ̀ wà ẹ̀ ń tì àlẹ́gbẹ̀ tó bá rí rí òun lẹ́sìn ní pé láàrin àwọn ìfúnwà gbogbo owó tó nǹkan bàjẹ́ tó wọ́n sàmẹ́sọ̀ wípé àwọn nǹkan tí àwọn èèyàn bá ń rí ìyẹn kò ní sábà pẹ̀lú ẹ̀ ẹni tí ọmọ ìyá ó ti dì náà fa ó ti ta tẹ́tẹ́ ó ti bá àwọn èèyàn lójú ó ti wọ fọlọ́gírafì ó ti gbogbo ránù tán yóò sàmẹ́sọ̀ pé ẹ̀rọ bá ti rò pé yóò bá mi nìkan ní òwe gan kìí ṣe pé bọ́yá tó kọ́ lọ́wọ́n bá pàṣẹ torí pé ah, àwọn èèyàn padà wà lórí nǹkan ní ṣe ní sáàtìlẹ́ ìrọ̀lẹ́ a ní kó fún àwọn ọgbà náà àmọ́ kó mọ̀ wípé a máa lòlù kọ́ ìlà kọ̀ọ̀kan bí àbá tó mójútó tó èèyàn náà ṣe máa dúró ní ìgbà and òun náà on the basis of that náà ni yóò máa fi ṣèṣirò fún rẹ̀ oníyàwó ń tètè rọ ìgbà ní ìgbà tí yóò ṣe nǹkan kan tó tó àti bá dáwà pé ah láì ẹni tí mo sì sọ ohun mo ìfẹ́ ẹnu mo fi sọ ojú kò sọ fún mi gbọ́ púpọ̀ nǹkan làwọn èèyàn máa ń dìde sí lórí ó tẹ́lù ní ìlọ́rùn kó ṣe pé wọ́n ẹ̀kọ́ tẹ̀lú kó ẹ̀kọ́ ta àkọlọ́run ìgbìlá afẹ́fẹ́ yìí ń ṣe ẹ̀sìn tẹ bọ́lọ̀ lẹ́kọ̀ọ́ gbé fún òun àwọn kàfé láwọn ẹ̀dá bẹ́ẹ̀ dọ̀ sí kódà àtà táwọn máa ń pè lẹ́sìn náà ara wọn àwọn nǹkan tí èyí ó sọ fún pé ah, ọdún yóò nìkan ni wọ́n yí ló àwọn ọmọ ìyá ní ìsìnkílẹ̀ ẹni tó máa ń ṣe ó wá kọ̀ǹbíǹsì ń pa nǹkan kan kò wá kọ̀ǹbíǹsì ń pa rẹ̀ kí làwọn sájọ́ ń tẹ̀lé wọn aláwọ̀ òbí tó wà ká tó bá rí mi pẹ̀lú ìdílé ìdájọ́ ìgbàlódé ó ń bí jà ní yìí náà ló fi bọ́ lọ́wọ́ àwọn jágùjágùn báwo lè fẹ́ sàlàyé yẹn tí ń sọ fáwọn sájọ́ ń tẹ̀lé ara wọn ní ń fún wọn ní ìpúrẹ́sà fún bídà rẹ̀ bọ̀kọ̀ bí fún bídà ó ń fún fáwọn yẹn náà sọ náà the same person tó pẹ̀lú bídà yìí yóò wà rọ̀lẹ́ ilé ọba níbi táwọn ẹgbẹ́ rẹ̀ níbi àfáàrí náà tó bá rẹ̀ rẹ̀ bá lọ́jọ́ ọ̀dọ́dá wọn láti fi hàn sí ilẹ̀ ní yóò rẹ̀ rẹ̀ tó bídà fìtẹ́bù lóhun àtẹnìkan tó bá fún ọmọdé ọ̀dọ́ àwọn ẹgbẹ́ omi láti omi àjájájájú ní a ní èyí tẹ́ èyí tó ṣe ìgbà fọwọ́ náà ara àwọn ọmọ ìyá tí ó pàpà kan ló ń dídá àfáà yìí sì ń ṣe ìyàwó fọmọ kí ló ń dídá lọ́kàn rẹ̀ o yóò wá mọ̀ọ́mọ̀ yọ lọ lẹ́yìn àṣùbá táwọn yẹn tó dé

gba àwọn jagunjagun táwọn yẹn kó papọ̀ náà nù ìyí mú nǹkan tó sì máa ra kàkó òfẹ́ bí fọ́lọ̀ náà nù pé ọlọ́pàá bá bí mí o iṣẹ́ wo ni mo rò pé mo gbára lé mo gbára lé pé mo tákù àwọn ìyá èyí tí ń yọ ṣe náà yóò tó bá yẹn kọ ẹlẹ́sìn ìmọ̀tẹ̀ mí ẹ̀ka rahima ọ̀la ìmọ̀tẹ̀ mí sọ̀rọ̀ nǹkan tó lọ báyìí ìmọ̀tẹ̀ mí àní síra àkàkọ́ ibùdó sẹ́yìn náà pẹ̀sẹ̀ àwọn akọ̀yìn àtúnfàkùn ìrọ̀kìyà sílẹ̀ àmọ́ ìkọ̀lùbíyà kò pọ̀ èyí sì pọ̀ báwọn kan bá lè ka sílẹ̀ àtúnfàkùn ìrọ̀kìyà sílẹ̀ àmọ́ ìkọ̀lùbíyà ẹ̀yìn bàbá lè ka sílẹ̀ pẹ̀sì ìtọ́jú olùkẹ́ kó bá ju fún àwọn ọ̀sílẹ̀ àwọn. torí ìdílé à ń sọ níbi sílẹ̀ náà pé ẹ̀rọ àlùfẹ́ ọ̀sán ó ní wàhádà lẹ́bí ìdàkànáhù èyí tá a kọ yìí sàlàyé ìkàbọ̀ sí ọgbọ́ wàhádà lẹ́bí ìdàkànáhù èyí tá a sàlàyé yìí mínímà yorùbá yìí ná yóò wà nù tí ó jẹ kó yé wa nù dáadáa pẹ̀lú yóò wà nù tí ó sàlàyé pé anna asla díì bilhakíkọ yóò jẹ kó yà anna asla díì bilhakíkọ ìpìlẹ̀ ẹ̀sìn gángan tàbá bẹ́ẹ̀ òdodo ó ní huwa umuru bá àwọn alámà wípé pé inú là á fi ń ṣe é ó gẹ́gẹ́ nípínlẹ̀ ẹ̀sìn tẹ̀lifàfẹ́ min al-ulum wal-a'mal nínú àwọn ìmọ̀ àtàwọn iṣẹ́ wà á nà al-a'mala zahirata àti pé káàmù káwọn iṣẹ́ tà ń ṣe hàn yìí làtàǹfà òbí wúlò ha kò wúlò láì mọ́ta àwọn àmọ́ ìbá tó. wọ́n nà àmọ́ lọ́dọ̀ ìrọ́ta làtàǹfààwò ìdúnyà. òun láti rí tẹ́ máa ń rí pé ẹni tẹ́ ìrò pé kìí sáàpá. àmọ́ torí pé owó òfẹ́ kan jẹ́ kí ní kò kíá. àìbá mọ̀ kánà rẹ̀ òjò kẹ́ ọ̀sán pé ọ̀hún àtàní ọ̀hún tẹ́lẹ̀ lọ́sọ̀ wọn náà ọ̀hún tẹ́lẹ̀ lọ́nà. torí pé òun wá sí iṣẹ́ pẹ̀lú ọlọ́run níbi èyí ń ṣe ọlọ́run wá lè wá gbà lọ́wọ́ ẹ̀ àwa tó ti pé àwọn èèyàn làwa bẹ̀gbọ́n ń wò ńlá ńlá jáde ọlọ́run bá nílò. òun lẹ́sìn rí i pé kókó nǹkan tí mo sì ní nídìí kókó nǹkan tí mo sì ní nídìí pẹ̀lú ọlọ́run pẹ̀lú ẹ̀dá ni àti kéèyàn tó gbé pẹ̀lú ọlọ́run àti pẹ̀lú àlá. wọ̀sẹ́kù fi muhammadu kọlù ó bẹ́tà kéèyàn weak ní sáìtì ọlọ́run ju kéèyàn wà dìsípùlọ̀ kéèyàn máa sọ́lọ́ lọ́sọ́ ọlọ́run ṣe fún ó ní ọlọ́run ó láti ẹlẹ́rìí mi ò tí ì o láti sọ orí yìí ju ṣe ọlọ́run ló wá ń tán ọlọ́run àti òun ló wà عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة ẹjẹ kó dodo ẹdì mú tẹ́láwọ̀ èèyàn pé màdí bìí pé kátòlù pẹ̀lú ọlọ́ọ̀lá kọ́kọ́ ọmọ ń gbé ẹ̀rí lára yìí ẹjẹ kó dodo lẹ́mọ̀ fi bọ́ náà yìí. bẹ́ẹ̀ bá fi òdodo bọ́lọ́mọ ọba ló bi iṣẹ́ ẹyọ ọ̀kan tó bi rákà ẹyọ ọ̀kan tọ́mọ sí mọ̀ bẹ́ẹ̀ ìjọ ọ yóò ju ẹni tó fi one thousand rákà lọ pẹ̀lú ìrìyà àdúgbò rẹ̀. àfẹ́kù máa ń la òun lẹ́sìn rí ẹ wá yàtà àkàlẹ̀ ẹ̀tọ́ àwọn alábáwọ̀ ọ̀gbọ́n àbí. lọ́wọ́ àwọn ọlọ́run ní yẹ fún ìmánu fi kúrú wà ń tó sí òun náà àwọn láyé àmà lè fún iṣẹ́ àbí hmm? àwọn ìnáma ní náà lẹ́bí ọ̀rọ̀ níbi ìjọsìn wọn lọ́wọ́ bá ń jẹ kì í ṣe àwọn tí wọ́n ń camouflage. ọlọ́run ní ìkàjọ́ ìwé lẹ́yìn oṣù. ibi tẹ́sí mọ̀ pé tábà ní tábà gbé ní albero tani fa ina kulikọ yaadi ila albero ẹ má jẹ ká filawa wa tu ẹ jẹ àti kùránì ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله ẹwà tó بقى bá kàbí ayà bírù ń pè èyàn ṣe dáadáa gangan ọkùnrin tó bọ̀ lọ́wọ́ bàbọ́ tó bá jọ kẹyìn sọ tó bá àmọ́ láìka tó bá àwọn àtàbí ọlọ́wọ́ bàbọ́ tó fà hàn yẹn lówó òun tó fẹ́ràn lọ àwọn tó pàdé wọn àti nígbà tó wọn ka ọgbà ẹ̀ka tí ọlọ́wọ́ tó parí wùlá ìka lẹ̀bí náà sọ̀dà àwọn èèyàn tó tó pẹ̀lú wùlá ìka sí mọ̀lẹ́sàkó tó lágbọ́ pé àṣẹ́sù yáhàjì ilẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀yẹ́ pé dínú ló fi bẹ̀rẹ̀ áyà sí ìlú parí. ìdájọ́ ọmọ ẹ̀ lẹ́kọ̀ọ́ àti òní pé àfẹ́fọ́ àwa. ìdí mọ̀nàbì ti ti burú jù àwọn èèyàn sọ̀rọ̀ tí ò dáa wọ́n ṣàìdá sáwọn ilé àwọn sọ̀tọ̀kúsọ níjọ́ tí ọ́dí ò tẹ́lẹ̀ sọ̀kan ìjọba jáde wọ́n ti dìrà ẹ̀. nítorí tó wà áfà lásán ni pé káwọn ẹ̀dá àti wà pé pẹ̀lú ó ṣeé ṣe fún nǹkan mi ìyẹn náà bá tọ̀ tẹ́sẹ̀ ọlọ́pùlọ́. ibn tẹ́lẹ̀ àti mọ̀lá náà sọ yẹn náà ibi wà nà tí àmọ́lò bá ti náà bá ti yanjú àmọ́lò tó ń yóò lè wúlò ẹ̀ àwọn iṣẹ́ tá à ń ṣe tó hàn kò lè wúlò láì má ti yanjú. tọ́lá ní ìyàn máa ń sọ ó di níbi. ṣé wàá rí bí èèyàn bá ti ń ṣe lọ ojú táwọn èèyàn máa fi ń wò ìṣẹ̀lọ̀ òye fojú gidi wò ìdáhùn yẹn máa ń wò ní bí wọ́n ah, ni mo ṣe ọlọ́run ọlọ́run wọn fún tàbóríjì fún mi jẹ́ ara rẹ̀ bó ṣe é ṣe pé yóò ti ṣe ọba tí ò ní ní impact lórí èyí ń gẹ́gẹ́ àwọn mọ́tò yẹn náà gàfó ìtumọ̀ gàfó mi ni pé kò ní fi ọ tó bá gbà wọ́n tó ní kí nǹkan ti dálẹ̀ kára rẹ̀ ó gbọ́dọ̀ ṣe bí ẹ̀gbá ní kó máa mú létí báyìí wọ́n ní bí ẹ̀gbá mú kòkè mú kòkè ọwọ́ àmọ́tọ́ ó fi hà ìwà ìjàgbálẹ̀ mọ́gìrì yáàgbàgbàgbà ẹ́ ọwọ́ àti á mi ò mú kòkè o ìyá tó bá mọ́nà àtàgbánù yóò rà lè fi tẹ̀ gbogbo burúkú tó wà lórí ẹ̀ yóò fi tẹ̀ ọ̀rọ̀ mú kòkè mú sọ pé bọ́yá wà fífún àwọn mọ̀ ibi ojú tẹ́lẹ̀ èèyàn fi mọ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ máa ń ní impact lórí bí èèyàn ṣe àní bí èèyàn ti mọ̀ ní bẹ́ẹ̀ tó bá máa ń rí hàláwà bíi kankan tẹ́lẹ̀ èèyàn máa ń kéfò àn ní mọ̀ ń enjoy ó ti fìyàwó lẹ́yìn ó máa ń enjoy ó ti sọ́dá pọ̀ ó máa ń enjoy ó gbá àwẹ̀ ó máa ń enjoy ó gbá mọ́sálásí ó máa ń enjoy ó lọ sí sàárè yóò pilẹ̀ ó náà gbà ní iṣẹ́ rẹ̀ báyìí ẹ́ báwọn ẹ̀ṣẹ̀ bá ti wúwo sí ní ti máa ń já ọkàn wálẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣírùkù yóò lálàṣẹ ọkàn èyí tó tó tẹ̀lé tí máa ń hàn jù oníṣẹ́dá kẹ́lẹ́gbà tí wọ́n máa ń dìlà láti náà tó bá ti jìnnà báyìí ó rò fún bá sọ lára rẹ̀ tó bá ti lè fíìlì rẹ̀ kàtíṣẹ́ ọ

káríkátọ̀ sí jàǹdà lára fátò àìní nìkan fẹ́ bí bọ́dí láti ṣe fúnra ẹ̀ nígbà tí nǹkan tó yẹ kó ṣe fúnra ẹ̀ bá fẹ́ kàn bàjẹ́ ó wá ní sẹ́ẹ̀sì mọ́ ọ́ nípa àgbà tó jẹ́ bá lọ́kọ̀ ìṣúná ẹni tí kò bá ti fẹ́ lómi ṣe ó yẹ kí wọ́n mú sọ ara rẹ̀ náà èdè lórí bá ó ṣẹ̀ṣẹ̀ ẹ̀ sí nílẹ̀ ẹ̀sìn mọ̀ tọ́wọ́n bá fẹ́ gbé yàn ga kí wọ́n ṣe ọlọ́run bó tẹ̀ ẹ̀sẹ̀ ẹni òun náà ló tún kún kó pàṣẹ yóò wá fìlẹ̀ àláwá pé ìmọ̀ nìkan tó pé láyé rẹ̀ yóò bá ah, ọlọ́run fún fẹ́ sí. ẹgbọ́n tó bá kó fún Abdullah al-Muzani anabi sọ̀tọ́lá sọ̀rọ̀ ẹ̀ fún ẹni gbọ́kọ̀ àtàní ìlú ní sọ́kà anabi àdìsá bó rà sọ pé inal abda ida azman tẹ́rù bá sẹ̀sẹ̀ yàtọ̀ fún pé ọlọ́run yóò kọ̀ fún fẹ́ sí nókè láti kọ́lbì yìí kàtẹ́kùn sàwùdà ọkàn rẹ̀ ẹ̀sẹ̀ ní ó fọ́ọ̀mù black box black box ẹ́ tọ́tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ sí lórí dáadáa tó ti black box ìtafẹ́kọ̀ọ́ kan ní ọkàn gbọ́dọ̀ mọ́ ó ṣe é pé nǹkan ó lè wọ̀ bẹ̀ lóore ibi tí bá ti ní black box ẹ́ ìtumọ̀ pé láìsí lè wọ̀ bẹ̀ asa àmọ́ tá ń blind spot níbi ojú àti ní nǹkan ní blind spot rate of diagnostic blind spot bẹ́ẹ̀ náà ni páàkì ọkàn yẹn sáábà tó bá tó bá mẹ́ta ara ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ muslim. Bọ̀ ìlú àgbègbè kó bá tó máa tẹ̀lé lọ káwé kọ́lé àti wàkùnkùn àmì. Báwo kọ́ àmì? Báwo yóò kọ́ yóò kọ́ yóò kọ́ yóò kọ́ yóò kọ́.